إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته ọpẹ́ni fún ọlọ́run ọba ọlọ́run ọba tí ó tó kó wa jọ nínú àánú ẹ̀ àti nínú kẹ́ ẹ̀ sí ààyè tí a wà yìí lẹ́yìn tí a ti dágbére nínú Ramadan wípé ìjókòó wa yóò máa tẹ̀síwájú. Si ní ọjọ́ wò ní dédé àsìkò yìí ní ayé tí a wà yìí ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala wá ṣe ń rọrùn débi wípé èròǹgbà wa ó ṣe dédé tọ́lọ́ọ̀ba bí a ṣe fẹ́ ó ṣe dédé bí ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala náà ṣe fẹ́ àdúpẹ́ fọlọ́ọ̀ba lórí eléyìí torí kìí ṣe gbogbo nǹkan tí èèyàn bá fẹ́ ní máa ń bá mo fẹ́ mo fẹ́ tọ́lọ́ọ̀ba mu wa ma tasha'una illa an yasha Allahu rabbul alamin ọlọ́run bá ní gbogbo ń tẹ́ bá fẹ́ ò lè ṣẹlẹ̀ kò dẹ̀ lè rí bẹ́ẹ̀ ṣe ń fẹ́ illa an yasha Allahu rabbul alamin àyàfi tí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ọba gbogbo àgbáńlá ayé tó bá fẹ́ bẹ́ẹ̀ lọ́yà kù sọ adúpẹ́ fọlọ́run bá tí ọlọ́run bá fẹ́ kí ó wáyé báyìí abẹ́lọ́run bá Allah subhanahu wa ta'ala ọba tí ó máa ń tọ́ ẹ̀dá sọ́nà ọba tí ó máa ń ṣamọ̀nà ẹ̀dá ọlọ́run bá kó tọ́ wa sọ́nà níbi sísọ ọlọ́run má jẹ́ kí a sì sọ ọlọ́run má jẹ́ kí a sì wí eléyìí tí ọlọ́run bá wù wí tí ànábì ò wí táwọn sálàfò gbọ́yé ọlọ́run má jẹ́ kí ó lè jáde látọ̀dọ̀ wa. àdẹ̀bẹ́ lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ọba tí máa ń sọ èdè àkọ́sọ wa níbi gbígbọ́. eléyìí tọ́lọ́run bá wù tànábì ò wí táwọn sọ̀hábà ò gbọ́yé ọlọ́run má jẹ́ ká lè gbọ́ láíláí. ọlọ́run àjọ kan sọ ọlọ́run bá atọ́rọ àlékè kí ọlọ́ọ̀ba àánú ọlọ́ọ̀ba kó máa bá nàbí sallallahu alayhi wa alihi wa sallam àti àwọn ará ilé ànábì àtàwọn sọ̀hábà ẹ̀ àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa náà tí a rìn ìlànà nàbí sallallahu alayhi wa alihi wa sallam títí di ọjọ́ gbèrè al-qiyama tí a bá wo ojú ago wa a rí pé ọjọ́ ti lọ ọ̀rọ̀ tó dẹ̀ ń bẹ wájú wa yìí ọ̀rọ̀ tó tóbi púpọ̀ ni eléyìí tí a pe àkọlé rẹ̀ ní كشف تلبيسات أهل الباطل أو كشف بعض تلبيسات أهل الباطل كشف بعض تلبيسات أهل الباطل إسي صلوجو إدارورو أو أباكا إدارورو أو أونيباجة الذين يدعون أنهم يدعون إلى الكتاب والسنة كذبا وزورا àwọn tí wọ́n ń pàpè mọ́ra wípé àwọn ń pèpè sí ojú ọ̀nà alukur'an àti sunna ní ti ọ̀rọ̀ tó jẹ́ sí wípé ìgbà tí a gbé ìpèpè wọn sórí òṣùwọ̀n kìtàbù wa sunna a rí pé ìpèpè yìí ó yapa sí ibi tí alukur'an àti sunna dájú kọ ó yapa sí nǹkan tí alukur'an àti sunna ń pèpè sí àwọn ìbàjẹ́ tí wọ́n ń tàn káàkiri láwùjọ wa òun náà ni à ń gbìyànjú láti tan ìmọ́lẹ̀ sí i eléyìí tí àwa ń sàlàyé lọ tá ń bàlàyé lọ lórí ẹ̀ òun náà ni nǹkan tó ní í ṣe pẹ̀lú ìpìlẹ̀sìn wa nǹkan tó dẹ̀ ní í ṣe pẹ̀lú ìrújú ńláńlá eléyìí tó ń pè lè da ẹ̀sìn rú mọ́ wa lọ́wọ́ èyí ti jẹ́ pé mo ti ṣàlàyé pé àwọn tí ń wí àwọn tí wọ́n ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí tọ́lẹ̀ ń fún káàkiri àwùjọ wa yaftahuna al-bab ala man sara'ayhi lil يفتحون الباب على مصراعيه للفتنة wọ́n ṣílẹ̀kùn lẹ̀ lábala méjèèjì fún fitna kó wọlé ni wọ́n fẹ́ kí ẹ̀sìn àwọn èèyàn kó dàrú kó má lójútùú òun náà ni wọ́n ṣe ń sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ yìí tí wọ́n ń sọ káàkiri kí lọ̀rọ̀ náà ó ní pé kódà níbi àkídà gan níbi ọ̀rọ̀ àdìsọ́kàn àwọn salaful umma àwọn sọ̀hábà yapa walam yukaffir ba'duhum ba'da walam yubaddi' walam yubaddi' ba'duhum ba'da. àwọn ẹni ìsáájú àwọn salaf wọ́n yapa níbi ọ̀rọ̀ àdìsọ́kàn ẹnu wọn ò ṣọ̀kan wọn ò sí lórí orí kan náà wọn ò sí lórí ìlànà kan náà níbi ọ̀rọ̀ àdìsọ́kàn níbi ọ̀rọ̀ ìgbàgbọ́. kìí ṣe ìgbàgbọ́ kan náà ni àwọn sọ̀hábà ní ìgbàgbọ́ wọn ò sọ̀kan wọ́n yapa lórí ìgbàgbọ́ tóun tí wọ́n ṣe wá yapa lórí ọ̀rọ̀ gbàgbọ́ yìí lórí ọ̀rọ̀ àdìsọ́kàn yìí wọn ò mọ̀ pé ra wọn ní nǹkan kan lam yukaffir bá ba'da wa lam yubaddi' ba'duhum ba'da apá kan wọn ò pé apá kejì ní kèfèrí bẹ́ẹ̀ ni apá kan wọn ò pé apá kejì lórí bídà. tó ìyẹn sí pé wọn ò ṣọ̀kan níbi ọ̀rọ̀ gbàgbọ́ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó tóbi ni ọ̀rọ̀ tó tóbi gan ni kaburat kalimatan takhruju min afwahihim in yaquluna illa kadhiba kaburat kalimatan takhruju min afwahihim gbólóhùn tí ń jáde lẹ́nu wọn yìí gbólóhùn tó tóbi púpọ̀ ni ìyàkùnúnà ilà kádìbà kò sí tí wọ́n ń sọ jáde lọ́rọ̀ tí kìí bá ṣe irọ́ kò sí nǹkan kan míì tí ń jáde lẹ́nu wọn tí kìí bá ṣe irọ́ ọlọ́ba Allah subhanahu wa ta'ala àkórùn bíi eléyìí báyìí kí wá ní ìrújú tí wọ́n gbára lé tí wọ́n fi sọ wípé àwọn sọ̀hábà náà rí wọ́n yapa lórí ìgbàgbọ́ ìgbàgbọ́ wọn ò ṣọ̀kan wọn ò ṣọ̀kan níbi ìgbàgbọ́ níbi àdìsọ́kàn tí wọn ò sì ti torí ẹ̀ kí wọ́n máa lẹ́ra wọn. wọ́n ní ṣe bí Abdullahi ibn Abbas radiyallahu anhuma àti yawa Aisha radiyallahu anha àwọn méjèèjì ṣe bí wọ́n yapa lórí ọ̀rọ̀ ànábì ọlọ́wọ́ àbí òrí ọlọ́wọ́ tí wọn ò sì pera wọn ní nǹkankan lórí ìyapa yìí eléyìí tó túmọ̀ sí pé kódà tá a bá yapa níbi àdìsọ́kàn ká má pera wa ní nǹkankan kásì máa bára wa ṣe náà lọ tó ń ti bá ṣe yapa yẹn haza sufiyun wa haza ash'ariyun wa haza rafidiyun shi'iyun wa haza salafiyun wa haza ikhwaniyun wa haza jahmiyun wa haza maturidiyun wa haza murji'un wa haza wa haza wa haza. eléyìí ọmọ ṣe sufi eléyìí ọmọ ṣe. Eh, yọ ma ṣe ṣíà eléyìí ó jẹ ṣíì rọ́fìdì eléyìí ó jẹ jahmi eléyìí ó jẹ aṣáárì eléyìí ó jẹ báyìí eléyìí ó jẹ sálàfí eléyìí ó jẹ ìṣọwání tó ti bẹ́ẹ̀ rí a sì máa wọra wá ràn a ò ní pera wa ní kẹkẹ nítorí pé ṣe báwọn náà rí ìbọn ìyapa nínú ọ̀rọ̀ àkídà tí wọn ò dẹ̀ pera wọn ní kẹkẹ àti ń gbé ọ̀rọ̀ yìí yẹ̀wò lọ àti ṣe ìbánisọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ láti kó àwọn ẹ̀rí wá lórí pé nǹkan táwọn ẹni yìí sọ yìí kìí ṣe ìpè alùsùnà tí ọ̀jẹ̀ máa nìyẹn kò dẹ̀ sí kankan nínú àfáà súnà tó wà lórí òrí yìí kò dẹ̀ sí kankan nínú àfáà súnà tó wà níbi ìpèpè yìí alhamdulillah adúpẹ́ fún ọlọ́run Allah subhanahu wa ta'ala lórí eléyìí ṣùgbọ́n kí ọ̀rọ̀ yìí kó lè bá a kí àǹfààní rẹ̀ kó lè bá a fọ́nká kó lè bá a kún rẹ́rẹ́ kí gbogbo àwọn èèyàn kí wọ́n lè gbàgbọ́ yé ọ̀rọ̀ yìí dáadáa ọ̀nà táwọn ìlú ní inshallah karim òun náà ni ọ̀rọ̀ ìgbé ọ̀rọ̀ yẹn láti ibi ẹ̀rí gẹ́gẹ́ tó wá látọ̀dọ̀ ìyàwó Aisha radiyallahu anha àti ẹ̀rí tó wá látọ̀dọ̀ àfáwà Abdullahi ibn Abbas àti àwọn ẹ̀rí mi náà bí ròyìn tó wá látọ̀dọ̀ Abu Dharr al-Ghifari àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lórí ọ̀rọ̀ tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀ yẹn kí ni nǹkan tí ó jẹ́ àgbọ́yé àwọn sálàfù umma lórí ọ̀rọ̀ yìí ǹjẹ́ ìpèpè ìyapa tí àwọn ẹ̀wọ̀n yìí ń pèpè rẹ̀ wípé àwọn sálàfù umma ṣe yapa ǹjẹ́ lóòótọ́ ni wọ́n yapa ń tòótọ́ nítorí kí gbogbo àdúgbò yìí pátá kán lè sàǹfààní àti gbogbo ẹni tí ó bá máa gbọ́ wa kọ́ bá dàbí báyìí pé àwọn tí ẹ̀gbọ́n tó ń sọ yé gan dàbí pa àwọn kan náà ń bá wí ọ̀rọ̀ yìí sì ni ọ̀rọ̀ tó kan gbogbo mùsùlùmí ni torí pé tí ìpínlẹ̀ yìí bá fi lè dàrú rèé gbogbo ẹ̀sìn wa ti lálàsí gbogbo ẹ̀sìn wa ti dàrú ẹ̀sìn wa ò lójútu mọ́ ẹ̀sìn wa yìí ẹ̀sìn Islam ọlọ́run bá já gbogbo ẹ̀sìn púpọ̀ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala bẹ̀rẹ̀ ó ń sọ ẹ̀sìn yìí gan bí kò ṣe ní bàjẹ́ bí ìbàjẹ́ ò sí ní wọnú ẹ̀sìn yìí látiwájú àti látẹ̀yìn àwọn àlámẹ̀rí ẹ̀sìn wa àwọn tẹ́ńbẹ́ńbẹ́ tó jẹ́ wípé ọlọ́run bá fi àyè gbìyànjú lẹ̀ fún àwọn olùmọ̀ láti gbìyànjú lórí ẹ̀ lórí àlámọ̀rí ẹ̀sìn ọlọ́run bá fi àwọn àyè gbìyànjú kalẹ̀ fún àwọn olùmọ̀ ṣe rí àyè gbìyànjú yìí tí àwọn olùmọ̀ bá gbìyànjú ń bẹ̀ ibẹ̀ náà ti máa ń yapa ibẹ̀ ni yapa ti máa ń ṣẹlẹ̀ nítorí pé ìgbìyànjú ń kálukú àwọn olùmọ̀ tí wọ́n tó gbìyànjú tí wọ́n téwú débi tí wọ́n ti lè gbìyànjú lórí àlámọ̀rí ẹ̀sìn tí wọ́n téwú débi àyè ibi tọ́lọ́run bá ti fàǹfààní ìgbìyànjú kalẹ̀ eléta ń pè ní almasailu ishihadiya kí ni mo pè jama'a almasailu ishihadiya àwọn ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ nú ẹ̀sìn tó yẹ pé ọlọ́run bá fi àyè gbìyànjú fún àwọn olùmọ̀kalẹ̀ ń bẹ̀ pé ẹ lè gbìyànjú ẹni tó bá wá gbìyànjú lórí àwọn àlámọ̀rí yìí tó bá wá ṣe kòǹgẹ́ ìtọ́lọ́run bá fẹ́ kí ó rinlẹ̀ gẹ́gẹ́ tó bá ṣe kò ń gẹ bọ́lọ́wọ́n bá ṣe fẹ́ kọ̀rọ̀ orí gẹ́gẹ́gẹ́gẹ́ irú ẹni bẹ́ẹ̀ yóò ní ládá méjì ẹni tó wá ṣe gbìyànjú ní orí àlámọ̀rí yìí tó bá kùnà níbi gbìyànjú ẹ̀ tó sì dépò ká ṣe gbìyànjú nínú ẹ̀sìn yóò ní ládá ẹyọ kan àrẹ́bí ní ìdá hakama alhakimu fashtahada fa asaba falahu ajran àrẹ́bí ní adájọ́ tó jẹ́ tó lè dájọ́ ṣẹ̀ríà tó jẹ́ onímọ̀ ńláńlá olùgbìyànjú tó bá gbìyànjú lórí àlámọ̀rí tí ọlọ́run bá àdékẹ́lá fi àyè gbìyànjú lẹ̀ síbẹ̀ fa asọ́ọ̀b tó wá ṣe kò ń gẹ ìdájọ́ tọ́lọ́run bá gẹ́gẹ́ tọ́lọ́run bá fẹ́ kí ó rinlẹ̀ falahu ajran yóò ní ládàá méjì ládàá alákọ̀ọ́kọ́ ládàá kó gbìyànjú sójú ọ̀nà ẹ̀sìn ọlọ́run bá ládàá ẹlẹ́ẹ̀kejì ládàá kó ṣe kò ń gẹ tọ́lọ́run bá àdékẹ́lá fẹ́ kí ó jáde ní ìdájọ́ ládá méjì tó ní ó gba ìkéèsè ládá ẹyọ méjì ọ̀nà méjì ni ó ti gba ládá ni wàyín àkọ́à arábìnrin tọ́ba wá ṣàṣìṣe tí gbìyànjú ọ̀ bọ́ sójú ibi tọ́lọ̀ bá rí kẹlẹ́ fẹ́kọ̀ bọ́ sí falahu ajrun wahid arábìnrin yóò gba ẹ̀san ẹyọ kan ṣoṣo òun náà ni ẹ̀san kó gbìyànjú sílẹ̀ sí ọlọ́run bá. àwọn masáìlú ń bẹ bẹ́ẹ̀ tó jẹ́ sí wípé ẹ lè gbìyànjú lórí ẹ̀ òun ní àwọn masáyìn ó làwọn ọ̀rọ̀ tó sí pé àwọn ọ̀rọ̀ ẹ̀sìn tó pé kò sí ẹ̀rí kan pàtó tó ń la mọ́lẹ̀ pé bẹ́ẹ̀ ṣe ṣe rèé ṣùgbọ́n àwọn ẹ̀rí wá tó yẹ pé àwọn ẹ̀rí yìí òun làwọn olùmọ̀ wá bẹ̀rẹ̀ sí máa yẹ̀wò pé pẹ̀lú àyà tó wà yìí pẹ̀lú hadith tó wà yìí irú ìdájọ́ báyìí ni a lè gbé jáde lórí nǹkan yìí irú ìdájọ́ báyìí la lè gbé jáde lórí nǹkan yìí àwọn hadith yẹn àtàwọn àyà Qur'an yẹn tí kò la ìṣesí kan mọ́lẹ̀ pàtó òun làwọn olùmọ̀ wa bẹ̀rẹ̀ sí máa gbìyànjú lórí ẹ̀ tó bá ń gbìyànjú ìgbìyànjú ẹnìkan lè gbé lọ síbí ìgbìyànjú ẹnìkejì lè gbé lọ sí òdì kejì irú àwọn masáìlù tó bá rí báyìí ìyapa máa ń ṣẹlẹ̀ ń bẹ̀ àwùdẹ̀ ní àwùdẹ̀ ní báyìí nìkankan wí a ò ní ti torí ẹ̀ pé ẹnìkankan lórúkọ tí ò da àwọn tó bá dẹ̀ gba tító àbí tí ọlọ́wọ́n bá ní kí ìgbìyànjú kan nínú méjèèjì tó hàn sí nígbà tó mi gbé ìgbìyànjú àfa iyẹ̀wò tí mo gbé ìgbìyànjú àfa iyẹ̀wò lórí ọ̀rọ̀ yìí eléyìí tẹ́mi orí pójú òdodo rè pẹ̀lú àwọn ẹ̀rí tí wọ́n mú àtàwọn àlàyé ẹnìkejì náà pẹ̀lú ìkíláàsì kèése pẹ̀lú ìfẹ́nu wípé wo pé ń tọ́ba fẹ́nu tòun mu nìyẹn àbí ń tọ́ ọrùn fóun nìyẹn òun náà gbé ọ̀rọ̀ ẹnì kejì wò àbóun náà gbé ọ̀rọ̀ méjèèjì wò òun ipá ọ̀rọ̀ ẹnì kejì lòun ipá tẹ̀sán wọn lọ́dọ̀ tòun pẹ̀lú gbogbo àwọn ẹ̀rí tán kó wá òun ipó fi lọ́kàbalẹ̀ láti fi sin lọ́wọ́n ba ju ẹ̀rí ẹnì kejì lọ. àwọn méjèèjì yìí rè a ò ní pè wọ́n ní kankan ṣùgbọ́n ẹni tí Ọlọ́run bá ní kí òdodo hàn sí yóò máa ṣàlàyé pé lè lòdodo eléyìí báyìí ni ọ̀bọ sójú ẹ̀ kí wáyàn kankan bẹ̀yẹn ọ̀rọ̀ kan bẹ táwọn ẹmọ ń sọ tó gbajúmọ̀ láwùjọ wa yìí ọ̀rọ̀ burúkú ni òun náà ni láì nkẹ́rọ́ fi masáìlì ìṣtihad láì nkẹ́rọ́ fi masáìlì khilaf kò sí ìtakora ẹni níbi àwọn ọ̀rọ̀ tí ìyapa bá wà ń bẹ ẹ gbọ́dọ̀ takora yín ọ̀rọ̀ tí ò dá ni alimadi bin qayyim wọ́n ti sàlàyé ọ̀rọ̀ yẹn pé kí ni jẹ́ bẹ́ẹ̀ pé tẹ́bá ẹni tó ń kálukú bá mú ẹ sáfi ilẹ̀ bẹ́ẹ̀ ẹ má wulẹ̀ takò á má àwòkàn nípe ní nkankan ni. ẹ̀rí mi gbọ́ yé irú àwọn masáìlì wo rí bẹ́ẹ̀ síyẹn lè yapa lórí ọ̀rọ̀ ìrun ẹwu ẹja mú un lápèjúwe lè nítorí pé rí wá fún direct kò sínú àwọn alimasailu shihadiya bẹ́ẹ̀ bá wá yapa lórí ìrúnjẹ́ ọ̀ràn yàbí èso ọ̀ràn yàn alẹ́ àbá nílẹ̀ pẹ̀lú ìpanupọ̀ gbogbo àwọn àfa ẹni tó bá sọ pé ìrún kì í sọ̀ràn yàn káfìrí ni kẹ́ǹkan wá sọ wípé ṣe bí ọ̀rọ̀ ìrún èyí sọ̀rọ̀ ọ̀run ṣe bí kìí sọ̀rọ̀ àkídà ṣe bọ́rọ̀ àkíámù ni a sọ wípé àwọn aljeliyat mo ní ìjókòó tá a ṣe gbẹ̀yìn náà Ramadan mo ká ọ̀rọ̀ Ibn Taymiyyah rahimahullahu ta'ala fún wa nípa wípé àwọn masáìlù táwọn àbá tẹ́tí yapa àwọn àwọn masáìlù tó wẹ́ ni kìí sàwọn masáìlù tó wúwo kìí sàwọn ọ̀rọ̀ ẹ̀sìn tó wúwo àwọn ọ̀rọ̀ ẹ̀sìn tó wẹ́ gidi gan tó yẹ pé ìgbìyànjú wọnú ẹ̀ kìí ṣe masáìlù tó yẹ pé owó tí ìjìmá wà lórí ẹ̀ ẹ̀wọ̀n sì ìyàtọ̀ ń bẹ láàrin ìdájọ́ ẹni tó gbèrò jù sílẹ̀ tí ò kí àrínú àwọn olùmọ̀tán ní ẹni tó bá gbẹ̀rùn jù sílẹ̀ tí ò bá kí kò kí ń ṣe kèfèrí tó bá gba ìjọ ọ̀ràn yẹn rún wọlé tó bá gbà pé rún ọ̀ràn yẹn ni ṣùgbọ́n kò kí ń kírun nítorí òròjú wọn ní kò di kèfèrí àmọ́ kò kí ńlá ńlá ni tó yẹ pé ó dà ó súnmọ́ kèfèrí kọ̀ọ̀kan jí kèfèrí ni mùsùlùmí lédèrèdè ni àwọn kejì dẹ̀ gbà pé ń ọjáde kó ní Islam gbogbo ẹnikẹ́ni tí ò bá kírun ó gbẹ̀rùn jù sílẹ̀ tarkan kuliyan tarkan kuliyan ó gbẹ̀rùn jù sílẹ̀ pátápátá kìí ṣe pé ń kí kẹjá kẹsí kò kírun yára irú ẹni bẹ́ẹ̀ káfíìrì ni kìí ṣe irú yẹn là ń sọ níta ń sọ ni nkaru wujubi sọlá kéèyàn tako ìjọra yẹn rún kò sáfà kẹkẹ tó tako kò sáfà kẹkẹ tó jẹ́ ọ̀yà pariwo pé gbogbo ẹnikẹ́ni tó bá tako ìjọra yẹn rún káfíìrì ni gbogbo àfa kéèyàn kan wá dé lónìí kó ní ṣe bí ìyapa ń bẹnu ẹ̀sìn òun náà lè yapa ẹ dákun tó lọ́wọ́ ba ṣé irú àyè yìí irú àyè yìí sẹ́mọ́nsẹ̀ yapa ń bẹ̀ sẹ́mọ́nsẹ̀ ìṣìhádùn bẹ̀ yẹn olóbi jẹ́ sí pé ṣe rí nínú wàhálà tó dé báwọn èèyàn láwùjọ yìí ọ̀pọ̀lọpọ̀ náà wọ́n tán pè ní mùsùlùmí láwùjọ yìí pé wọ́n dẹ́kọ̀ ìṣìhádù wọn ò mọ a wọn ò kí ń ṣe ijtihad níbi tí nasu bá wà wọn ò dẹ̀ kí ń ṣe ijtihad níbi tí ijma'u bá wà ẹ̀rí mi gbọ́yé now qaida ni la ijtihada fi wujudi nas tí nasu bá ti wà ńlẹ̀ báyìí kò sí gbìyànjú mọ́ ẹ lọ sí tí nasu bá sí kí ni ibi tí nasu bá lọ ni now lórí ọ̀rọ̀ ọ̀run nìyẹn kéèyàn kẹ́ lóun fẹ́ yapa nísìnyí kọ́ wá ní irun zúrí o àmọ́ kí ní mẹ́ta ni ṣé ọ̀rọ̀ àkídà ni àbíkẹ́ sọ̀rọ̀ àkídà ẹ̀rí kọ́ ọ̀rọ̀ àkáàmù ni ọ̀rọ̀ àkáàmù ni á kírun àbá kírun àbẹ́ẹ̀kọ́ ni ṣùgbọ́n sẹ́ni kẹ́ dé lónìí kọ́ wá sọ pé nígbà tí ìyapa bá ti ń bẹ nínú ẹ̀sìn òun sọ pé ìrun jẹ́ mẹ́ta kéèyàn kan sọ fún wa pé wọn ṣe ọwọlé ẹ̀rí mi gbọ́yé mo máa máa sọ orí kí gbogbo wa lè ṣàǹfààní ni so that in tá ṣàlàyé yóò lè yí àwọn èèyàn onídàájọ́ àyè ah kí náà tiẹ̀ ń wí gan kò tiẹ̀ yá wa wọ́n láyé pé wọ́n láwọn kan tán bá wí n sọ yìí gbà pé kò kàn wọ́n ọ̀rọ̀ tó yọ kan gbogbo wa ni ọ̀rọ̀ tó yẹ pé wọ́n kí ó jọ máa gbogbo wa lérí ni torí ẹ̀sìn tí ẹ̀sìn sinamu tí wọ́n lọ làwọn kan yọ pópó ti tọ́ fẹ́ so má rò pé má rò pàwà ni wàhálà bá má rò pé tiwọn lọ bá wọn yẹn kéde tiwọn lọ bá wa ìsìláàmù lọ bá wa làbí yẹn ju ẹ kéde pọ́blẹ́mù individual pọ́blẹ́mù wa kò ń ṣe pọ́blẹ́mù ẹnìkọ̀ọ̀kan wa pọ́blẹ́mù ẹ̀sìn làwa tà wá ńlá òun làwa gbé kan rí bẹ́ẹ̀ sọ ọlọ́run ṣe ní bàjẹ́ so ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ sẹ́nìkan wa ju oúnjẹ pé ẹnìkan wa stand aloof pé ah, ẹ̀wọ̀n tàwa lùsùn náà lọ bá wọn jàre wọ́n dàbí pé wàhálà ti dé bá ìyẹn kọ́ o ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú pé aláwọn kan fẹ́ wọ́n fẹ́ wú ẹ̀sìn wọ́n dẹ̀ ní àwọn ìrújú tí wọ́n ń ṣe kí ni tí wọ́n ń fọ́n káàkiri lọ́wọ́ pé tá a bá fi lè dákẹ́ tá a tí ìrújú yẹn bá fi lè ráàyè penetrate inú agbárí àwọn èèyàn ọlọ́ yẹn sí bàjẹ́. Ah, Islam máa ń rí ìgbájú púpọ̀ o tí kìí bá ń ṣe pọ́nlọ́wọ́ bá ń dáàbò bo ẹ̀sìn ni ẹ̀wò látẹ̀kọ́ láti orí sísí àwọn àyè ẹ̀wò báwọn yẹn ṣe ń kó gbájú bẹ́sìn wọ́n kàn mú nǹkan kan tó yẹ pé màálùmù mi nà dín ní dọ̀rúrọ̀ wọ́n dẹ̀ takò nǹkan kan tó yẹ pé àti ìmọ̀ pé láàrin ìsìn islam lọ́wà tí gbogbo mùsùlùmí ti gbàgbọ́ bẹ́ẹ̀ tó yanjú lọ́dọ̀ gbogbo mùsùlùmí tí ò sí rújú bẹ́ẹ̀ àwọn dẹ̀ mú wọ́n dẹ̀ takò wọ́n dẹ̀ dá rújú rẹ̀ fáwọn èèyàn wọ́n dẹ̀ dá ìṣẹ́rí kò dẹ̀ dìgbà ṣẹ́rí ìṣekúfúrù kò dìgbà tẹ́yìn bá tó pin ìran kúfùrù pọ̀ inú ìran kúfùrù ní kéèyàn máa ṣe èméjì lórí tó yẹ kéèyàn ní ìgbàgbọ́ lórí ẹ̀ kúfùrù o ó ti tó láti sọ ẹ́ di kẹ́kẹ̀ dáyè méjì sínú ẹ̀sìn rẹ lásán kẹ́kẹ̀ dáyè méjì síbi ọ̀rọ̀ àkídà rẹ ọ̀rọ̀ ọ̀rọ̀ ìgbàgbọ́ rẹ tó kó ní ìgbàgbọ́ tí ò yẹ kó sí èméjì mẹ́ kẹ́kẹ̀ fi èméjì síbẹ̀ kí wọ́n máa wọ pé ah, wọ́n ti wọ́n ti àtìwù èèmù wọn kò dìgbà tó bá tó sọ wípé kò sí ní jẹ́ sọ̀hábà ìgbà tí wọ́n náà bá ti ń dáhùn ti ìjẹ́ ìpáwọn kan bẹ̀rẹ̀ pè ní sọ̀hábà ó ti irú ẹni tó sọ pé kò sí sọ̀hábà yẹn àti wọn kúfù kan náà lẹ́jọ́ ṣe ah, ọlọ́run jí kò yé àwọn ọ̀nà táwọn yẹn ń gbà ṣe kúfù pọ̀ kò ń sọ̀nà kan àwọn ojú ọ̀nà àsìkò mi fún gan mo dẹ̀ fẹ́ gbìyànjú àti ṣàlàyé ọ̀rọ̀ ìlọ́nà tí ó yẹ wa a ní kẹ́jú inshallah kẹrì tọ́lọ́mọba láàrin yanjú ẹ̀ tá àrin yanjú tán lónìí a tún yanjú ẹ̀ ńgbà mí nígbà tó yẹ pé alhamdulillah ìjòkó ọlọ́sẹ̀ọ̀sẹ̀ lélẹ̀ láyé ibi tá a wáyé ọlọ́run kọ́ mọ́sálá ìbá wa san àwọn tí wọ́n ní ayé yìí ọlọ́run kọ́ mọ́sálá ìbá wa san wọ́n lẹ́san rí ẹ̀san ìyànà sí ọlọ́run ọba lọ́wọ́ ìfi àyè lẹ̀ fún ìpèpè sójú ọ̀nà ọlọ́run ọba ọlọ́run kọ́ mọ́ sálẹ̀ bá wa san wọ́n lẹ́sàn rẹ̀ ọlọ́run kọ́ mọ́ fi dùn wọ́n ọlọ́jọ́ kan sọ ọlọ́run ọba wọ́n bá ṣe wù kí wọ́n máa rí nira tó abẹ́lẹ́ ọba kọ́ lóun kó mú wọn dúró lórí ẹ̀ torí ẹ̀sìn ọlọ́run ọba èèyàn máa ń dáàbò bò ni èèyàn dẹ̀ máa ń fi àyè gba ẹ̀sìn ọlọ́run ọba ni àti pèpè sójú ọ̀nà ọlọ́run ọba gbogbo ọ̀nà tẹ́lẹ̀ bá fi lágbára ìwọ tó bá lágbára mà ọgbọ́dọ̀ máa ná láti fi gbègbè sójú ọ̀nà ọlọ́run ba ìwọ tó bá lágbára owó ìwọ tó bá lágbára àlàáfíà ìwọ tó bá lágbára ààyè ìwọ tó bá lágbára gbogbo nǹkan téèyàn bá lágbára nìyẹn máa fi ọlọ́run ba lọ́wọ́. ṣé báyìí abẹ́lẹ́ ọba Allah subhanahu wa ta'ala ó dákun kí ó bá wa sọ wọn kó bá wa dáàbò bò wọn kọlọba kí ó bá wa gbà wọn láyè ọlọ́jọ́ kan sọ ọlọ́run bá ọ̀rọ̀ ìpìlẹ̀ sí wa àwọn kọ̀wáìdù dín àwọn òpó ẹ̀sìn àwọn ọ̀rọ̀ tó yẹ pé ó yanjú ni tí ò sí ìyapa ń bẹ tẹ bá rí ibi tí ìyapa wà nínú ọ̀rọ̀ ẹ̀sìn àwọn masáìlù tó wà dàkíkọ̀ àwọn ọ̀rọ̀ ẹ̀sìn tó yẹ pé ó wẹ́ gan-an tó yẹ sí pé ọlọ́run bá fi àyè gbìyànjú kalẹ̀ fáwọn olùmọ̀ ń bẹ tó yẹ sí pé ọlọ́run bá ò mú àwọn ẹ̀rí kan wá tó làmọ́lẹ̀ hàn bẹ́ẹ̀ lànàbí sallallahu alaihi wasallam máa ẹ̀rí kẹwàá tó wà máa àwọn ọ̀rọ̀ yẹn lẹ́yìn ṣùgbọ́n àwọn ẹ̀rí yẹn ọlọ́sàn àmì àwọn ẹ̀rí yẹn àwọn olùmọ̀ máa ń gbìyànjú láti wò pé kí lọ́lọ́wọ́ bá fẹ́ kí amújáde níbi ọ̀rọ̀ yìí òun kálukú wa gbìyànjú á wà rí àwọn olùmọ̀ tí gbìyànjú wọn ṣe déédéé tọ́lọ́ba àdékẹ́ láfẹ́ kí ó wáyé sì rí àwọn olùmọ̀ tó yẹ pé ìgbìyànjú wọn tàsé ìtọ́lọ́ba àdékẹ́ lábẹ́ kó wáyé ibẹ̀ yẹn náà ti máa ń yapa kẹ́yẹ̀ká wá bẹ̀rẹ̀ ń sìn kó wá bẹ̀rẹ̀ sí yapa lórí ọ̀rọ̀ àwẹ̀ kó ní nǹkan tó nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìṣìhádù gbéhùn òun fẹ́ yapa débi pé lẹ́yìn àlásàrì òun kálukú yẹn máa sínu àbí lẹ́yìn zuhur ẹ máa sínu sírù yapa yẹn á gbà wọlé àbátakò ẹni tó bá ń wúlò tó bá ń múrù yapa yẹn wá alẹ́ alẹ́ alẹ́ mọ́bì àbámọ̀ wòóràn ẹ láti máa dá mi lóhùn torí táwọn eléyìí sọ nìyẹn òun pé irú àwọn ìyapa yìí gan rèé àwọn sọ̀hábà ìyapa níbi ọ̀rọ̀ àdìsọ́kàn àwọn eléyìí tí mo ti ń sọ yìí kò títù lágbára tó rọ àdìsọ́kàn o ẹ̀rí gbọ́yé al-mawsu'atu al-albani fil aqida mawsu'atu al-albani fil aqida nínú tí wàá ti máa padà mẹ́nu bá ní inshallah al-karim ìgbà tán sọ̀rọ̀ nípa àtawassul pé àwọn sọ̀hábà yapa nígbà tó fẹ́ mú àwọn ìrújú wá lórí pé àwọn sọ̀hábà yapa lórí àkídà oníbèrè wa béèrè wípé irú ọ̀rọ̀ àtàwásùl ká fi ọlá nǹkan tọrọ ká fi nǹkan kan ṣàtẹ̀gùn lọ́sọ̀dọ̀ náà bá níbi àdúrà pé àwọn sọ̀hábà yapa lórí ẹ̀ Sheikh Albani kọ́kọ́ sọ wípé èmi ò mọ ibi tó o ti rí ìyapa yẹn náà báwọn sọ̀hábà yapa lórí tàwásùl èmi ò mọ ẹ̀rí ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé ṣé ọ̀rọ̀ tàwásùl wájú ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ tàwásùl ọ̀rọ̀ kíni ọ̀rọ̀ àkáàmù ni kìí sọ̀rọ̀ àkídà ṣéèkì ní àyàfi tó bá yẹ pé yẹn bá ní ìgbàgbọ́ kan pẹ̀lú ẹni táǹtì tàwa sùúrù pẹ̀lú ẹ̀yẹn ìyẹn wá rèé masala yẹn tó ti wá jáde lọ síbò mí nìyẹn gbà yẹn lọ́tọ̀ wọn bọ́ sọ̀rọ̀ àkídà nígbà tó bá ní àdìsọ́ kankan pẹ̀lú nǹkan yẹn àmọ́ òun kàn fi nǹkan tọrọ lọ́dọ̀ Ọlọ́run bá òfin sàkàsọ̀ tó gbé nǹkan yẹn lọ́lá kò yí báyìí sí kéèyàn kan bọ́ síta ń sìn ọwọ́ ní zakao ọlọ́run ẹ̀ńpọ́lọ́run ní nígbà tí owó yẹn bá wọ ní sọ́ọ̀bù àrètí mọ́ ní sọ́ọ̀bù kí ni ní sọ́ọ̀bù ìzàkánà ìzàkánà míàtà míàtà dirhamin. nígbà tí a bá ní two hundred dirham nígbà tí a bá ní dirham two hundred ìgbà yẹn òun ni èèyàn zaka kéèyàn kan wá dé lónìí ká sọ pé zaka iye ní tí zaka wọ̀ rí iye owó tí zaka wọ̀ rí fún bí àpèjúwe bákan náà rí ọlọ́run bá rí pé wọ́n owó àbí yóò wà pẹ̀lú yàn tí ọdún kan yípo lórí ẹ̀ tí ò ní owó yẹn ò ní dínkù sí etí zakawọ̀ lórí di ọdún kan ìgbà yẹn lẹ́yọ̀ zaka kéèyàn kan wá dé lónìí kó ní ó dìgbà tó bá tó pọ́dún méjì àbó dìgbà tó bá tó pé oṣù mẹ́fà. irú ìyapa yẹn ẹni tó bá wí irú ẹ̀ á fún onídàájọ́ àbá ní fún onídàájọ́ kí ló dé tó gbé nọ́ọ̀sì wá ẹ̀rí wá tó wà direct tó làmọ́lẹ̀ lórí àlámọ̀rí ìbáṣeṣe ẹ̀rí wọ́yé irú àwọn nǹkan yẹn wọn kì í yapa ń bẹ̀ rárá ẹni tó bá yapa lórí irú àwọn nǹkan yẹn á ṣe kí ni àfúnídàájọ́ ẹni kí ni fi ọ̀rọ̀ àṣìdáhùn wọn níbẹ̀ yẹn èèyàn kan wọ́n sì ó ní Allah subhanahu wa ta'ala sí lókè àlàáṣì ó ní gbogbo àyè lọ́wọ́ ó ní gbogbo àyè ní ọlọ́wọ́ bá wà irú àwọn àwọn ìsọyí pé àmàwò rẹ̀ yẹn wáyé ní ibi tí wọ́n pè ní ríkò filling station mosque ọjà tuntun agbóọba road ìlọrin kwara state yóò jẹ́ ọlọ́jọ́ méjì sátidé àti sunday ní tí a gbàlérò pẹ̀lú ìjókòó méjèèjì òun ni wípé ká fi àgbọ́yé tó yanrantí lọ́lẹ̀ nípa aburú àṣejù àwọn jàbàtà títà gbàlérò pẹ̀lú àwọn ìjókòó ọlọ́jọ́ méjèèjì yẹn nìyẹn. ẹni tí ó kọ́kọ́ bá wọn sọ̀rọ̀ ní al-ustaz abu abdullahi abdulrasaq ibn hasan al-ejidori ètò wọn fi bá wọn sọ̀rọ̀ náà ní hadith anabi tó sọ pé àgbọ́yé tó yanrantí lórí hadith anabi tó ní kullu hafin náírà illa wahida gbogbo àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ òun wọ iná àyàfi ẹyọ kan àlàyé yẹ́kẹ́yẹ́kẹ́ ló sí lórí eléyìí sáàbù àwọn bàbá ṣàlàyé ẹ̀ ọjọ́ títí wọn sí àwọn àwùjọ yìí fún wọn òun lọ́jọ́ sátidé on fifteen june two thousand and nineteen táìmù tí wọ́n ní ten a.m. títí di twelve p.m. second lecturer ní ọjọ́ yẹn náà lọ́jọ́ sátidé yẹn náà lọ́jọ́ sátidé yẹn náà òun ni alùpàdé àbọ̀ fìlà àlùkọ̀fà ìbọ̀yìn oníwúrìdì àyíntí àwọn fẹ́ bí báwọn sọ̀rọ̀ ní ọkùnrin tí ń jẹ́ Muhammad ìkòròdú àlìjábá tí àtẹ̀kìrì tí máa ń pèyàn ní kékeré tí ó wà ní ikọ̀ àlìjàbàtà Muhammad ìkòròdú ìrìnàjò tí ó rìn lọ sí ilẹ̀ Saudi Arabia ní àfà yòókù bá wa sọ̀rọ̀ àwọn òdodo tó wà ń bẹ̀ àwọn problem àwọn àdánwò tó wà ń bẹ̀ àtàwọn ẹ̀kọ́ tá a lè kọ́ bẹ̀ òun ni wọ́n fi bá wa sọ̀rọ̀ èdè ọjọ́ tí mo sọ lẹ́ẹ̀kan nípa ìjọsáàbì ìṣòro náà ni táìmù tí wọ́n bẹ̀rẹ̀ láti two o'clock títí di four o'clock tọ́nà ọba àlejò lágúsọ yẹn ẹ̀yìn àtìmí àti ẹ̀yìn kò ní à tó sọ ìgbà náà. tó bá di ọjọ́ Sunday insha Allah ta'ala ní àwọn àlejò wa alùsáàlù ọ̀ṣìkì sọ́fà ni wọ́n ó mọ̀ràn pọ̀ wá láti àti Ìbàdàn insha Allah ta'ala. wọ́n pè wọ́n ní abúgbèjì ojásọ́fẹ́ ọkọ̀ jàbàtà àbọ̀ wọ́n bẹ fi bá wa sọ̀rọ̀ òun ni pé tàbíru súnmọ́ nígbà bíi sáyẹ́tì ìrọ̀kọ́tì yẹ́bẹ̀tíyẹ̀ sí tẹ̀síìrì yá. ìyẹn ni pé ìkú àwọn ènìyàn lára kó níbi ìrújú àwọn ìjàmbá tó máa ń gbéyàn ní kékeré àti ọ̀gá àwọn àgbà wọn tí adarúkọ rẹ̀ ti jẹ́ Muhammad Ali jabata ìyẹn ọjọ́ Sunday sixteen June two thousand and nineteen táìmù yẹn ni twelve pm ló bẹ̀rẹ̀ ni ó bẹ̀rẹ̀ twelve ni ó bẹ̀rẹ̀ twelve pm ó ní yóò bẹ̀rẹ̀ yóò wá di four àbíkó ju lọ èyí ti la ìta ìlà kọ́nà ọba àdìgbò lápò sọ àti èmi àti ẹ̀yìn ṣáàlà àwọn tábà lórí whatsapp ó pọn àwọn nǹkan ẹ̀ láti mọ àwọn nọ́mbà tí a pè àwọn kọ́ṣẹ̀ tó pọ̀ níbi ìgbà yìí èyí tọ́lọ̀ ọba àdìgbò lábáríkà rí dáhùn níbẹ̀ ìṣàlọ̀ tààlà á òun rẹ̀ ní bẹ́ẹ̀ yẹn. àwọn òṣùlù àtìyà ni pé ààrẹ ọlọ́run bá lọ́jọ́ ìgbà òkèèyàn àwọn àtọ̀ òṣèlú òṣùlù àtìyà nìyẹn. àwọn òkú wọ́n ti yàrá òtàrẹ́ òṣùlù àtìyà ni bẹ́ẹ̀ gbọ́dọ̀ yàtọ̀ ìyàwó ọ̀rẹ́ paríparí. ṣé ara ni wọ́n ti àbẹ́ni àbẹ́ni àkàrà pápá òun ènìyàn òun kí sọ̀rọ̀ àríyá kí n tó jáde láti lóyún